wípé láti gbà òun wípé ọ̀nà kan ńlá ni wípé ò ríwò ìgbèlú pò náà ríwò ìgbèlú wípé ká dúpẹ́ lọ́wọ́ yín ẹ wo ìyá ẹ tó bá ń pe nọ́mbà yín lẹ́ẹ̀kan sí. nọ́mbà mi ni zero eight zero sixty two sixty two forty seven forty nine is zero eight zero six two six two four seven four nine. ẹ gbọ́ mi ìwọ tó wà lamẹ́ríkà tó wà us fi plus sí. Si plus kí ni nàìjíríà náà ẹ̀hẹ́n fi sí tó o bá ti fi sí bí ló máa já sí ká tó kú lórí ètò a máa gbé wá báyà sọ̀rọ̀ wá bá wọn sọ̀rọ̀ a ti ní fifteen minutes tí ẹ̀ka tó máa lọ ṣùgbọ́n fifteen minutes yẹn àní gbé kọ́ ọmọ nàìjíríà eh, eh, eh, ọlọ́run ó dà ẹ yẹ ká ṣàánú rẹ̀ hello hello kú òbí rẹ́díò kú òbí fóònù rẹ kú òbí fóònù kú òbí fóònù akọ̀tì hello. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ yóò dáa fún yín o. kẹ́hìndé ló kọ mi o. kẹ́hìndé kí ni. ọmọ morúdayọ̀. àmúrùgbá ni kẹ́hìndé philip. <laughs> òdà tó nípa tiẹ̀ bá mi jókòó ìyá ti wo á sọ̀rọ̀ yín dáadáa <laughs> ẹ wo orí yín ti sọ re. Mhm. Hello. ah ìyá wa pẹ̀lú yín ṣé bẹ́ẹ̀ ń wò wá a wà pẹ̀lú yín. ṣé ẹ gbọ́ mi hmm. kọ́ mọ̀ máa bínú kó sì bò sàbẹ́jì. wọ́n ní ká mọ̀ máa bínú kẹ́dẹ̀ bò sàbẹ́jì ṣé ẹ má bínú mo mọ bínú. Ah, ah, ah, ṣé gbogbo kéde ló máa bínú ni wọ́n lè fi wọ́n ní bínú yẹn fi ń da nǹkan nù. wọ́n ní àwọn kankan ti ṣẹlẹ̀ látara bínú pé kẹ́ mọ́ bínú mọ́. wọ́n ní tẹ̀ bá tún múra wọ́n ní láìpẹ́ ìpẹ́ tún bínú ẹ mọ́ bínú. wọ́n dẹ̀ ní kẹ́ mọ́ bóbìnrin jà ṣé má bóbìnrin jà ni èmi àtìyàwó mi ọ̀rọ̀ máa ń ti bí ọ̀rọ̀ ń gbà mí ìgbà àbúrò sì ti bí mi kíá láti bẹ̀rẹ̀ ìjà. Ah, wọ́n ní ẹsẹ̀ ajé kẹ́dẹ̀ bọ òòsà bèjì pé kẹ́dẹ̀ mọ́ máa báyàwó yín jà pé látara ìyàwó yín tẹ́ ń bá jà nǹkan ṣe yín ẹ dákun wọ́n ní ẹbẹ ìyàwó yín dáadáa obìnrin ò ṣe bá jà ẹni àpọ́nlé lobìnrin ẹ dákun ẹ má máa bá wọn jà mọ́ ṣé ẹ ẹ pè yàrá yín ètò. gbàtà ń bá iṣẹ́ ọ̀tẹ̀ tó wá lọ sí kíkọ́ gbọ́ fọ́ìsì mi padà ní ọ̀dà àti gbọ́yìn ẹ ṣeun àdúpẹ́ mọ̀mọ́ ìyókù dẹ́yìn tẹ́ bá ti parí ẹ máa bá àwọn tó kù yín ẹ máa bá ẹ wò díẹ̀ tó nínú nǹkan oníkan etí mo fún yín yìí ó tó tí a ti gbọ́ ó tó ìyókù nọ́mbà wọn láìpẹ́ yìí ẹ má bínú kò ní lọ mọ́ ṣùgbọ́n tá bá ti parí ètò gbàrà nọ́mbà yẹn ó tún lọ yá ẹ tún bá mi tún nọ́mbà yẹn pè lẹ́ẹ̀kan sí. nọ́mbà mi lè two lẹ́ẹ̀kan sí. Forty-seven, forty-nine. ẹ bá mi pè lẹ́ẹ̀kan sí zero eight zero. Mhm. six two. Mhm. six two. Mhm. four seven. four nine. ṣé ẹ ti gbọ́ bá wọn ṣé ẹ mọ ríyìn tí mo fi ní kí a máa pe nọ́mbà lẹ́ẹ̀mẹ́wàá torí ẹ̀yin tẹ́ máa pè mí tẹ́ máa bẹ̀ mí tẹ́ni ẹ dákun ẹ jọ ẹ jẹ́ kí n bá ya sọ̀rọ̀ dàrẹ́ títí màá ní àyè lọ sórí YouTube ẹ lọ wo nọ́mbà yá ẹ rí pé ìyá ti fẹnu ara wọn pé nọ́mbà wọn mo sọ fún Emmanuel èmi ò lè fún yàn nọ́mbà èmi ò fẹ́ gbọ́ pé ẹ Kẹ́hìndé Abíọ́dún ló fún wọn nọ́mbà lágbájá ẹ ló Kẹ́hìndé Abíọ́dún nọ́mbà ìyá tí a pè fún ara wọn mo dẹ̀ pè wọ́n wọ́n dẹ̀ ṣe dáadáa fún wa ohun tèmi máa fẹ́ onu òyà ti pe nọ́mbà wọn fúnra ara wọn ti fẹnu àwọn pe lágbára wọn ẹ pè wọn ẹ béèrè nǹkan tó sí ọ nǹkan tó bá ń sí ọ sọ pé kíyàbọ̀ wò ó tá a bá ti kúrò lórí ètò tó bá ní kíyàbọ̀ yẹ nǹkan wò ó ti dowó o sẹ̀kẹ́ mo sọ lọ́sẹ̀ tó kọjá náà ibi tá a wà ó ti dowó o ìyá abẹ́ níṣẹ́ mi tẹ́ ń ṣe ni. iṣẹ́ tí mo ṣe tí mo lè kó sí náà ni bóyá kó mọ̀ ṣe pé bóyá oníṣòwò ní pé ń ta mọ́tò ẹ̀ ń talẹ̀ ń talẹ̀ kò sí nǹkan kan ju eh, eh, ìyá tún wá ní àbí ìyá ẹfẹmẹra yìí sọ ọ̀rọ̀ tẹ́ mi náà pé kò sí irú àìsàn àbí. irú àìsàn tó bá ń ṣe yẹn hmm, hmm gbogbo ibi tó wù kírù nǹkan máa ṣe ẹ́ nínú mm-hmm. iṣẹ́ ìwòsàn lèmi ń ṣe mm-hmm. oògùn ìbílẹ̀ ni mo fi ń ṣe ìwòsàn fọ́mọ aráyé mm-hmm. tá fi ń ṣe fún gbogbo èèyàn kan sì ń dúpẹ́ iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ gangan iṣẹ́ àwọn bàbá mi tí mo sì yàn láàyò. ọmọ mi dẹ̀ tún ni yín mi ṣe ìwòsàn wọn tó hmm. oríṣiríṣi kan òun gbọ́ ọmọ ni ọ̀rọ̀ ọmọ bí hmm. pé alájà kúndúrà tó mi alájú. màmá ẹ tó bá ń wọ́ ọmọ nísìnyí hmm orí atẹ́gùn la mọ̀ wà mọ̀mọ́ gbogbo àgbáyé ló mọ̀ ó wà mọ̀mọ́ ẹ tó bá ń wá ọmọ. tí èèyàn bá ń wá ọmọ. bẹ́ẹ̀ ni mọ̀mọ́. àwọn nǹkan kan wà tó máa ń ṣe èèyàn tí ìjẹyàn ronú ní. Hmm. kì í ṣe pé ènìyàn wà lẹ́mìí máa gbọ́ ọmọlé lọ́wọ́ o. Eh, eh. Hmm, hmm. ṣùgbọ́n àwọn nǹkan tó ń ṣe nínú ara oríṣi àìsàn bíi méje ó hmm. máa ń tí kì í jẹ́ kó ṣe. Hmm. àwọn àìsàn wọ̀nyẹn là á béèrè hmm. ṣé báyìí ò máa ṣe ọ́ ò máa rí báyìí ó ń ṣẹlẹ̀ láti spiritual kìíní òbí kan máa láṣepọ̀ lójú orúkọ. lójú orúkọ àkò rọmọ bí àkò lè nù. ìfẹ́ ọmọ tó yẹ kó bí ó wá gbé pọ̀ lójú orúkọ irú bẹ́ẹ̀ ó lè mọ́ ni ẹlòmíì ẹgbẹ́ ló yọ lẹ́nu. kọ́dà ẹgbẹ́ kórì yìí kì í jẹ́ tó bá ń dààmú èèyàn gan èèyàn lè má bí. ìyẹn lè mọ̀ ọ̀rọ̀ bí. tó bá dẹ̀ ìjómi náà máa fún. ọkọ ọ̀run náà lè má jẹ́ kó lóyún pọ́. ọkọ hmm. ọ̀run yẹn náà tiẹ̀ ti ń bá. Hmm. àwọn èèyàn wọn kàn irú ẹni bẹ́ẹ̀ ó bá ti síkì díẹ̀ ó ti lè bímọ sọ́hùn. tó bá ti síkì báyìí lọ bímọ lọ́hùn ni. tó bá dá ojú ayé ló bá tán kò sí kankan. Hmm. so irú ẹni bẹ́ẹ̀ ọkọ ọ̀run rẹ̀ ó máa fi ọmọ rẹ̀ hàn. ọmọ rẹ̀ rẹ̀ ọmọ rẹ̀ rẹ̀. so irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ò ní jẹ́ ká kábọ́jọ́ lọ́jọ́ lọ. Hmm. àmín àmín mama irú Ìlọrin lẹ fi tẹ̀rí lẹ fi kalẹ̀ sí àdúgbò wo lẹ wàá lù lọrin torí àwọn tán fẹ́ wá tẹ́ bá ti dé Ìlọrin gbàrà hmm. ọdún ní mímì kì í ṣàìmọ̀ fólókò hmm. gbogbo ibi tẹ́ bá ti dé ibi mhm. tẹ́ bá sọlẹ̀ sí nílùú Ìlọrin mhm. bóyá níbi tí mọ́tò ti já yẹn ẹ̀yin tẹ́ ń bọ̀ láti Ìbàdàn ẹ gba mhm. Èkó wọlé ẹ dé Ìbàdàn ẹ wá dé Ìlọrin hmm. tẹ́ bá ti débi tí mọ́tò ti drop ọlọ́kadà tàbí mọ́tò tẹ́ ẹ bá rí ẹ sọ fún pé ọ̀dọ̀ alájà omi alájù lọ hmm. mo gbé yín délé mi hmm. ẹ wá bọ̀ látọ̀nà Ọ̀ṣun ni tẹ́ ti wá dọ́fà gáràjì ọ̀nà Ọ̀ṣun wá ọ̀nà Ọ̀ṣun tẹ́ wá bọ̀ láti bẹ̀ tẹ́ wá dé ọ̀fà gáràjì bẹ̀ lẹ́tì sọ tẹ́ bá ti débẹ̀ ọlọ́kadà tẹ́ bá rí náà ẹ sọ fún un Hmm. ẹ ló ṣeré lẹ́nu ọlọ́dọ̀ alájò mi alájù hmm kò sí ibi tẹ́ ẹ gbà wọ ìlú Ìlọrin hmm. wọ́n dẹ̀ ní tẹ́bọ̀ láti nọ́ọ̀tì hmm. hmm. ọ̀nàbà lẹ bá wọlé ni ṣàó lẹ bá wọlé ni gbogbo ibikíbi tẹ́ bá ti sọlẹ̀ ṣẹ́ bá ti dé Ìlọrin tẹ́ wá dé station ẹ béèrè ọ̀kadà níbẹ̀ ẹ lọ́dọ̀ alájọ omi alájùlẹ̀ lọ ẹ pe nọ́mbà mi. ó dà ẹ ká tó máa lọ ẹ bá mi pe nọ́mbà yín lẹ́ẹ̀mejì sí ẹ bá ń pè ẹ bá ń pè ẹ bá ń pè. nọ́mbà mi alájà Kudirat ni zero eight zero mm-hmm. sixty two mm-hmm. sixty two mm-hmm. forty seven forty nine zero eight zero six two six two four seven four nine. ó dáa ṣeun sẹ́ni gbogbo àwọn àgbáyé tó wá wò wá ẹ̀ ìyá àwọn tó bá ti share program yẹn bá mi ṣàdúrà fún wọn wípé owó ò ní wọ́n wọn ìwọ tó ń share fídíò yìí tó bá share rẹ̀ tó bá rò pé àdúrà tí ìyá fẹ́ ṣe yóò mọ irọ́ ni o ẹ bá bá wa share fídíò ìyá àwọn yẹn ti ṣe àwọn tó ń láìkì rẹ̀ tí wọ́n ń ṣíà ẹ̀ tẹ́lẹ̀ lọ sórí YouTube tí wọ́n ń subscribe ẹ bá mi ṣàdúrà fún wípé owó ò ní wọ́n wọn mọ̀mọ́. ìbà ọlọ́run ìbà ènìyàn mm-hmm. ìbà olódùmarè ọba mm-hmm. tẹ́rẹ̀ rẹ kárí ayé mm-hmm. ìbà rẹ lónìí ẹgbẹ́ ọ̀gá ògo àkọ́bí yẹpẹlẹ atẹ́lẹ́sìn kò lójú àtórí ẹni tó ń bọ̀. wọ́n tọ́ ṣíà rẹ ní o. gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ ètò yìí tẹ̀lé ṣíà rẹ tẹ́ ṣe bó ṣe àṣẹ ìtura sínú ayé yìí mm-hmm. ara ó bẹ̀rẹ̀ sí ní tùlù mm-hmm. àṣẹ ajé ó bẹ̀rẹ̀ sí ní. ẹ máa ṣe àṣẹ àṣẹ ajé òkúkú lùsọ̀ nípa mm-hmm. òkú jí ẹni lọ́wọ́ ẹni lọ́rùn àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ máa ṣe àṣẹ máa ṣe àṣẹ máa ṣe àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ elédùn àṣẹ fún yín àṣẹ àṣẹ olódùmarè nígbà yìí lọ́wọ́ orí hmm. àtẹ́lẹsẹ̀ nígbà yìí lọ́wọ́ ọ̀nà hmm. aṣọ funfun nígbà yìí lọ́wọ́ àṣẹ àṣẹ ẹkùn yìí ni àṣẹ ẹkùn yìí ni àṣẹ gbogbo ibi tẹ́ bá wà báyìí ẹ mọ̀ gbà yìí àṣẹ àṣẹ ẹ yóò mọ̀ fowó ńlá lọ́mọ àṣẹ àṣẹ ẹ ní tí ẹ àṣẹ àṣẹ àṣẹ àìsàn burúkú ò ní wọlé àṣẹ àṣẹ àṣẹ Hmm, hmm. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ hmm. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ o àròrò mo tú ẹ ẹgbẹ ọrọgbà ẹgbẹ bẹ́ẹ̀ ni àṣẹ. tó bá ní ká ju àìmọ́ gbà ẹ o ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá gbé ara rẹ̀. ara rẹ̀ ni ó fi nà bẹ́ẹ̀ ni. tọ́gẹ̀dẹ̀ bá ti la jìgbọ́n náà ní dájọ́ kó hmm. gbogbo wọn fọwọ́ ara wọn ṣe ra. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àrò ti rọ̀ mọ́ bẹ́ẹ̀ ni pé pé pé pé àṣẹ ti gùn ẹ ṣe àṣẹ tí gbogbo nǹkan tá a sọ yìí bó ṣe wí bẹ́ẹ̀ náà ló ṣe máa rí ẹ máa share program yìí ẹ máa like ẹ ẹ gbọ́ mi bẹ́ẹ̀ bá ṣe ń share rẹ̀ bẹ́ẹ̀ gbọ́ mi ẹ̀yin èèyàn mi ìyá ti pe nọ́mbà wọn ìyá ti pe nọ́mbà wọn mọ̀mọ́ mọ̀mọ́ mọ̀mọ́ àwọn èèyàn tó ń dà mí láàmú torí fídíò kan ń wọlé ẹ bá mi pe nọ́mbà yín lẹ́ẹ̀kan sí i nọ́mbà mi ni zero eight zero. zero eight zero. six two. six two. six two. six two. four seven. four nine. four nine. zero eight zero. zero eight zero. sixty two. sixty two. sixty two. forty seven. forty seven. forty nine. nọ́mbà mi alájọ mi alájọ. ó dá ẹ jẹ́ ká ṣe báyìí mọ̀mọ́ a ní five minutes sí five minutes tó kù yẹn dákun mo bẹ̀ yín ni ẹ fi bá mi gbé ìpè àwọn èèyàn ìpè tẹ gbé nìṣẹ́ kàbá ṣàdúrà fún wọn ni mo ti tẹ fóònù padà. Okay mo ti tán padà ẹ pè ya ìyá fẹ́ ṣàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ ń ṣíà rẹ̀ yóò dáa fún mo rí ọ mo rí ọ bó ṣe ṣíà rẹ̀ lọ sórí youtube Adùn Àṣà Yorùbá TV lọ subscribe sórí rẹ̀ yóò dáa fún owó mo ti rí ọ mo rí ọ orí ẹ pé orí ẹ pé bó ṣe ń ṣe òun gbogbo àdúrà tí ìyá ṣe yóò mọ ìwọ tó ṣíà rẹ̀ yóò mọ yóò mọ yóò mọ tó ti tàn báyìí ó yẹ máa pè ìyá tuntun àmì tún pè ẹ tún nọ́mbà yín pè ẹ tún pè zero zero sixty two sixty two forty seven forty nine a máa sọ á ní ọba ni wá ọba ìlú kan làwa náà ẹ péjì wá ẹ ẹ tó pè mí tí mo ń sọ òun náà ló ti pè wọlé padà yìí hello hello hello. bẹ́ẹ̀ ni ẹ wà ah, ah, ọmọkọ tí hello. wọ́n ṣàdúrà o. ẹ eh, ẹ eh, wọ́n láwọn fi ìlú wo lẹ ti ń pè wá báyìí. London àti London ẹ dákun kí lorúkọ yín kí yàrá mi ṣàdúrà fún yín tá a bá ti wá parí ètò ẹ pè é padà lẹ́yìn ètò kí lorúkọ yín kí yàrá mi ṣàdúrà fún yín. Fúnmiláyọ̀ lorúkọ. Fúnmiláyọ̀ ẹ dákun ẹ bá mi sà ẹ bá mi sàdúrà fún Fúnmiláyọ̀. àdúrà rẹ ó gbà ó Fúnmiláyọ̀. wọ́n ní àdúrà yóò gbà Mrs Fúnmiláyọ̀. orogodo ayé ò nílù fún ọjọ́ òru. ẹ má sàṣẹ ẹ má sàṣẹ. àwọlé ẹ á yọrí sí rere. gbogbo nǹkan tó ń fojú sùn tó ń jẹ́ bí ìfòyà fún ẹ hmm. látòní lọ yóò dìrọ̀ ọ̀hún fún ọ. àṣẹ. ẹ olóòní fọmọ ọkọ nínú jẹ́. àṣẹ àṣẹ. olóòní fi wọ́ọ̀dẹ̀ bá ọkọ nínú jẹ́. àṣẹ àṣẹ àṣẹ wá mm-hmm. àmì o. òní bá wọn bù nínú òjíjó ìyàwó àmì àmì àmì àmì àmì àmì àmì ìyálẹ̀ ní láṣìṣe ìyálẹ̀ máa kéré oko délé ìyá ní gbogbo nǹkan tó ń dùn yìí wípé yóò jẹ́ rọrùn fún yín ìyá ní pé báwọn ṣe wí pé bẹ́ẹ̀ ni ó ṣe rí wípé lẹ́yìn ètò pé kẹ́ pe àwọn padà ẹ wo ẹ pè àtàrà nàìjíríà àtàrà kútọnu àtàrà yúròpù ẹ gbàdúrà ẹ gbàre lọ́wọ́ ìyá ká tó máa lọ ẹ ló ta ló wà ńbẹ̀ ìlú wo lẹ ti ń bá wa sọ̀rọ̀ ìlú wo ẹ ló ìlú wo lẹ ti ń bá wa sọ̀rọ̀ ẹ ló ìyá ń gbọ́ yín àyà ah, ń gbọ́ yín ẹ káàárọ̀ kí lorúkọ yín. orúkọ mi ni razak ọmọ bukola rasaki lórúkọ wọn ẹ bá mi ṣàdúrà fún wọn ẹ bá ṣàdúrà fún wọn yá. abrazak ọmọ bukola àdúrà rẹ ó gbà o. wọn ládùúrà yóò gbà ẹ máa ṣàṣẹ. Hmm. mo fẹ́ mo fẹ́ rẹ ọlọ́run bá ọ fẹ́ o. Àmín. Gbogbo tó o bá kọ̀, Elédùà ó bọ̀ ọkọ̀. Hmm. Àmín. O ò ní fàìsàn ló gbà o. Hmm. Àmín. Ẹ àtapá àtẹsẹ̀ àtẹ̀yára rẹ̀ kan kò ní lọ lédè o. Àmín. Bó a ṣe wí, àrò ti rọ̀ mọ́, bẹ́ẹ̀ ló ṣe máa rí fún yín. Àmín ṣé ẹ ti gbọ́ ìyá tí ní tó bá dẹ̀yìn tó táwa ti parí ètò ẹ pè yá padà ṣé ẹ ti gbọ́ ẹ pè wọ́n padà káyà tí a jọ sọ̀rọ̀ hello ta ló wà ń bẹ̀. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ìlú wo lẹ ti ń bá wa sọ̀rọ̀. ẹ bẹ́ẹ̀ ni Austin lorúkọ mi o. láti ìlú wo. ẹ láti ìlú Èkó. láti ìlú Èkó ìyá ń jẹ. aláìsá ṣe ṣàdúrà fún mi ni. wọ́n ní ká wúre fáwọn ìyá wọ́n ládùúrà yìí ti gbà àmín o àmín. ọ̀rọ̀ yóò dayọ̀ àdáwọ́lé ó yọrí sí rere. àmín. ẹ ní sìrì ẹ ní sìgẹ ní sìmú o. àmín. ẹ ọkàn yá balẹ̀. àmín. ìyá ní báwọn ṣe wí wípé bẹ́ẹ̀ náà ló ṣe máa rí pé lẹ́yìn ètò pé kẹ́ àwọn padà wípé ọ̀rọ̀ pàtàkì kan wà táwọn fẹ́ sọ fún yín ṣe ti gbọ́ ẹ wo àwọn ti fẹ́ máa lọ nọ́mbà yìí kò yẹ ká gbé báwo ni zero ṣe pọ̀ ń báyìí zero márùn-ún lélẹ̀ yé sí èrè ta ló wà ń bẹ̀ ẹ tẹ̀ ẹ̀sẹ̀ flash wa ni àbẹ́ mú wa ṣeré ẹ tẹ̀ jọ pè wọlé <laughs> hello hello. hello sir. ó yá kí lorúkọ yìí ìyá ṣàdúrà fún yín. Saheed ló ń sọ̀rọ̀ sọ látẹ̀kọ́. látẹ̀kọ́ ah, ah, eh, ọwọ́ ẹ̀yìn èkó mà bá lónìí eh, ọwọ́ ẹ̀yìn èkó mà bá lónìí ìyá aládùúrà yóò gbà. ọ̀rọ̀ yóò dayọ̀ o. ìyá ti ní lẹ́yìn ètò pé ká pe àwọn padà ẹ wo àwa ti fẹ́ máa ẹ lóò wọ́n ní ẹ pé wọ́n padà lẹ́yìn ètò. sí ẹ ti gbọ́ bó ṣe rí ya láti wí yẹn ìyá ti fẹ́ máa lọ lọ́jọ́ ti tòní ẹ tún ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lẹ́yìn ètò ẹ pè ya ń tẹ́ bá fẹ́ jọ sọ sọ ó pé tẹ́ wà lamẹ́ríkà tẹ wà ní us tẹ wà ní gbogbo àgbáyé ẹ pè ya ọ̀dọ̀ yà wà ìyá dáadáa ni ẹ dákun ẹ pè wọ́n ẹ bá wọn sọ̀rọ̀ ẹ ṣe ajé ajé ìyágádí ṣe ajé fẹ́mi gan ajé wà nílé mo gbájé sílé mo ń bájé jí mo ń bájé sùn ni èmi àtàjé lajọ ń rìn káàkiri ajé wà lápò mi ajé wà ní báǹkì mi gbogbo bí lajé ti wà lẹ́yìn lára tiwa náà ìyá àti fẹ́ máa lọ ẹ pè nọ́mbà yín ká tó máa lọ lẹ́ẹ̀kan sí i. nọ́mbà mi ni zero eight zero. zero zero. six two six two six two four seven four nine oya oh, nọ́mbà zero zero sixty two sixty two forty seven forty nine òun náà ni ẹ ti gbọ́ yẹn ẹ láti ọ̀dọ̀ ìyá wa ẹ ṣeun gbogbo ẹ̀yin tí ẹ pè wá ẹ gbogbo ẹ̀yin tí a jọ dúró tẹ dúró tì wá tẹ ra dátà ìyá ti ṣàdúrà fún yín gbogbo àdúrà tí ìyá ṣe yóò mọ yín bó kò ṣe ń jẹ tì ọ lọ ẹ má gbàgbé ẹ máa share program yìí bẹ́ẹ̀ bá ṣe ń share bẹ́ẹ̀ lẹ ṣe ń ràn yá lọ́wọ́ torí ẹni tí ò yóò ṣe kí ni yóò rí ìwọ náà try láti ṣe èèyàn kan àbí èèyàn méjì ṣeun àyàyàyàyà ẹgbẹ́ mi láti US ẹ wò wá lẹ́sẹ̀ pè wá a mọ̀ pé ẹrù yín ti dé Amẹ́ríkà lẹ́sẹ̀ pè wá yẹn a dúpẹ́ lọ́wọ́ yín ẹ pè yá náà lẹ́yìn ètò ẹ pè wọ́n ẹ pè wọ́n ẹ pè wọ́n ẹ pè wọ́n ẹ pè wọ́n gbogbo ẹ̀yin tẹ́ rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lánàá tẹ́ ẹ níbo la bá lọ lára èmi Kẹ́hìndé Abíọ́dún mi ò ní dẹ̀yìn ayọ̀dé kóòtù ni dé kóòtù ẹ ayọ̀dé kóòtù ní bógo ṣe ń jẹ́ tọ́lọ́ ẹ lọ́ọ̀yà tó pa oníkẹ̀kẹ́ mọ́rúwá ní alẹ́ àná ẹ rí bó ti wà lórí péjì ẹ rẹ̀ dúpẹ́ lọ́wọ́ yẹn bá wa ṣí ààrẹ ẹ wo àwọn tí fẹ́ máa lọ ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ má gbàgbé tó bá dìrọ̀lẹ́ ẹ tún pàdé mi Kẹ́hìndé Abíọ́dún ẹ lórí láìfù tá à ń ṣe náà ni ìlera ń lọ́rọ̀ ó ṣe kí ni yá ẹ bá mi dágbére fún gbogbo àwọn tó wà yòókù tún dọjọ́ mẹ́jọ. mo kí gbogbo olólùgbọ́ mi àti ẹni tẹ́ ń wò mí ojú tẹ fi ń wò wọ́ọ̀ ní fọ́ o àdúrà yín ó gbà o ẹ̀rí jẹ ẹ̀rí mu ẹ̀rí náà ẹ̀rí lò gbọ́dọ̀gbọ́dọ̀ ayé ò nílù fún yín jó o ẹ̀ bá jẹ jẹ bá jẹ mu ajé òkúkú ní sọ ní sọ̀gbòdì àfilẹ̀ ṣe bùgbé o àṣẹ ọ̀rọ̀ yín ò o ẹ̀ ní rí dààmú àṣẹ ẹ̀ owó ńláńláńláńlá o lè yàn fi ṣe ilé ayé owó ńláńláńlá arọ́jù sọ́wọ́ yín àṣẹ owó ìdùnnú owó ayọ̀ owó fọkànbalẹ̀ àmọ́ bá yí gbé o àṣẹ àwa àṣẹ àṣẹ àṣẹ adúpẹ́ ẹ whatsapp kan ti wọlé mọ̀mọ́ mọ́mọ́ ẹ gbà fóònù yín nìyí ẹ máa bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ ẹ máa bá wọn sọ̀rọ̀ ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ gba àwọn tájọ mú ètò ìwá sí ojúmọ́ màwòrán yín Julius ló wà ní kámẹ́rà Life. tẹ́ ẹ wò wá tẹ́ fi ń wò wá káàkiri gbogbo àgbáyé ọ̀gájò àwọn ló wà mẹ́ẹ̀ orúkọ tèmi ò mọ̀ yípadà ẹbí ọdún kẹ̀lé ìwọ tó ń pè ní ìwọ ó dàbọ̀.